wàhálà ẹ rí gbàlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló jẹ́ kí ló ṣẹlẹ̀ kankan. rí rí rí rí ùtù mi rí ùtù mi. magalaki kò ní sọ fún ẹ̀yẹ́lẹ̀ o mo ti sọ fún ọ wípé mi ò gbà bí o mo ti ní kó má jẹ́ ká gbà mí ká lọ gbà bò mí o agídí ló ń lọ o agídí ló ń lọ o mo ti sọ bẹ́ẹ̀ o. wàhálẹ̀ sọ fọ ni mo fọ susu adi ní èso. gbẹnusọ ìwọ baba kúkúrú yìí tó bí nìyẹn ṣe máa sọ pé kó má gba ìgbà kọjá mọ́ bọ̀tún tó ń wá ojú àárín lẹ́nu. ó máa rí. máa wọ́n mọ̀ yìí ọpọlọ ọpọlọ ní kíní kẹlẹ sọkè mi sọ fún ẹ wípé ojú mi ni wọ́n ṣe bí ẹ kó má má dá sí mi mọ́ àbórí ẹ bàjẹ́ ni makalaki ni mo bẹ̀rù mi ò bẹ̀rù ẹ o. ẹ yọ nù. ọba ẹ lẹnu wọ́n ti gba ẹ. ẹ̀yin méjèèjì pẹ́ jù bóyá. tẹ́ ẹ bá lílu ẹ̀mí ara yín láàrin ìṣẹ́jú kan parẹ́ bí so. mi lọ kí ló ṣe wọ́n bí ìnàkí èmi lè nàkí. ìnàkí mi ò bẹ̀rù ìwọ àti ọ̀bọ. èmi lè nàkí. Bakalaki ṣiṣẹ́ owó ẹ. àyẹ̀wọ̀nù àyẹ̀wọ̀nù ọ àyẹ̀wọ̀nù ọ àyẹ̀wọ̀nù ọ. sẹ́ẹ̀rí ẹ̀rí sẹ́ẹ̀rí sẹ́ẹ̀rí ẹ̀kọ́ tẹ̀lé yín o ẹ̀ lè máa tẹ́ o ẹ̀ máa tẹ́ o ẹ̀ máa kà bùkún o. Bakalaki jọ mo ti sọ mo ti sọ fún ọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé kọ́ máa yẹ ká gba bí pé ká gba bò mí jọ. ó yẹ ní báyìí ẹ méjì ẹ kò rẹ́ mi sọ kí n tẹ ẹ ah, ẹ méjèèjì <laughs> pé ó dúró àwọn àbí o fẹ́ bẹ́ o fẹ́ kú kó o lóògùn bí àárọ̀ rẹ̀ kó o gbó sùn kó o gbé sùn hàn bí ẹrẹ wo ìyá rẹ ẹ orí ìwọ wọ́n bí ẹkú rẹ. ṣé kó o kó o lóògùn àrẹ ikọ̀ máa ló gbà. àbẹ̀yẹ àbẹ̀yẹ àkútúgbò lọ́dọ̀ makanaki makanaki. ikọ̀ máa ló jẹ́ kí wọ́n lọ́wọ́ ẹ̀ ẹ̀ jẹ́ ká lọ. ẹ jẹ́ ká lọ. àkútúgbò rẹ̀ ṣé kó o kọ́ ọ. Akíntúndé mo sọ fún ẹ tẹ́lẹ̀ agídí ló pọ̀ mo sọ fún ẹ tẹ́lẹ̀ Akíntúndé Akíntúndé ó ti pa ó ti pa mo sọ fún ẹ tẹ́lẹ̀ àbíbí sọ fún ẹ mo ní kẹ́kọ̀ọ́ pẹ̀lú ẹlẹ́ni lọ́wọ́ aláìdúgbò ah, ẹjọ́ wọ́n pààyàn sí bíi mo lè sọ fún ẹ orúkọ ti pẹ̀lú ẹlẹ́ni dànù sí olórí burúkú gbà pa lórí. Ah! ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ mo ti sọ fún yín wípé igbá là ń pa kì í pàgò. bẹ́ẹ̀ni ẹja lọ. ẹ lọ bó ẹja máa lọ. irọ́ ló pe akin. ibo pe akin akitunde. akitunde. alabi ẹja lọ. mi ò lọ. lẹ tún fẹ́. ó ti dábàá ó ti dábàá. ó dà ẹ ṣé o. ṣàléwá. kí lẹ fẹ́ ṣé ẹmu ńlá ni kí n bá yín mú ni àbí kékeré. ṣàléwá ṣàníjà ni kí ló le tó yẹn. ìyẹn le. ẹ rárá ó ní ìṣòro ajé ń tẹ ẹ fẹ́ ni. ṣàléwá ṣùgbọ́n pọ́n náà ń dẹ́ ẹ lọ́la ṣàléwá torí tí ẹmu ṣe ń wá bíbá wa mẹ́mu. irọ́ o torí mi. ṣáwa máa ajẹlẹmu ni. ó sún mi o. torí tí ẹ ṣe wá bí wàá ọmọ wa mẹ́mu ọlọ́run dá ẹ lọ́lá tó bá wọ̀nyẹn ọlá wájú ẹ̀gàn ọlá. àdùpẹ́ sọ́ńtẹ́sọ àdùpẹ́. ṣàlẹ́wà mo ti ń yọ tán mo jófẹ́ mo ti mo nífẹ̀ẹ́ ní ṣàlẹ́wà. ìfẹ́ ìfẹ́ ṣá ó lójú kòkòrò lẹ́yìn ọkùnrin ọpọlọ tẹ́ ẹ máa fi mú un tẹ́ ẹ fẹ́ mú lára èèyàn báyìí tẹ́ ẹ máa fi sá lọ òun lẹ́wà lára tèmi ẹ lè rí rárá ẹ jẹ́ mu nǹkan tẹ́ ẹ fẹ́ mu. kò rí bẹ́ẹ̀ wá ṣàlẹ́wà kò rí bẹ́ẹ̀ ṣàwàjára abúlé lójú ẹ ní òun múra wa ni ayatollah. ẹ wo èmi ò ráyè ẹ mú nǹkan tẹ́ ẹ ní mú kẹ́ ẹ máa lọ lẹ́nu. ṣàlẹ́wà ṣógbọ́n tàn mí rí ni. kò yé mi o. Ah, ah, kí ló mú ìgbàgbọ́ tí mo bá mú olójú kòkòrò ni. jẹ́ ká fọ̀rọ̀ wọn mẹ́mú wọn náà wọ́n bìnrin ilẹ̀ fẹ́lẹ̀ mẹ́mú. olójú kòkòrò ìdí ẹ̀ ló. Ah! ìjọ ìnìṣà ẹ. kí ló tún fẹ́. mi ìfẹ́ ní tèmi bọ̀ tí owó tí mo bè lọ́wọ́ yẹn ni kókó. ó kéré ó bá ti ṣe ohun tí mo fẹ́ ó kéré gan-an tá a bá ti kúrò mi bá a tún ṣe lọ bòmí lọ ṣe fàájì. kò sí wàhálà. Excellent. yóò ṣíwó. wọ́n kun eléyìí ẹ lò ó wọn ní lẹ́ni mo wà ṣe bówó ṣàtìrẹ́dì ẹ̀yin máa kówó bọ̀ iṣẹ́ ti ṣe àrí ìgbà mélòó ni ajá wa fi ń gbé ògiri ní bàtàrà ẹ kàn mí lára. ṣọ́ra ẹ̀. ta mo ní o ṣọ́ra ẹ̀. ọ ta ló sọ̀rọ̀. sọ́ọ̀dì kò má bàbá gbọ́lá. gbogbo ara dìde. ẹ wá. mo ṣọ́ra ẹ̀. mo ní kò ṣọ́ra ẹ̀ ẹjọ má bínú ta ni bó lè gbà wọlé. kó má bàa gígùn aládì. Ah, ah. ẹ má bínú ta ni kí ló kọ ní kílẹ̀ fẹ́. orúkọ ìyá mi ni àyìnkẹ́. ẹ kí nìyẹn ní mi ṣe. orúkọ tí wọ́n ń pè mí ni akíkúnmi wọ́n tún máa ń pè mí ní àyìndé torí ẹ rántí béèrè orúkọ ìyá mi lọ́wọ́ ẹni tó gbéṣẹ́ fún yín. èmi tí ẹ béèrè náà sọ ní ẹ ẹ o ti yé mi kí lè fẹ́ kí ni tẹ́ fẹ́ ọ̀rọ̀ yìí ti yé mi ẹ̀yin tẹ́ lè wọlé láì ṣe lẹ́kọ̀ọ́. tata mi. èmi ni o. ẹ wọlé. ẹ pẹ̀lẹ́ o ẹ ǹlẹ́ àǹtí. ẹ wọ ẹ ṣe gan ni owó yẹn ni mo ti sáré wá kó wá fún yín. ẹ má jókòó síbẹ̀ ẹ ṣe ti jókòó ṣe bẹ́ẹ̀ faragún kan. mi faragún kankan. kò sí wàhálà. ẹ wo owó yẹn rè fifteen thousand tẹ bèrè lọ́wọ́ mi ò ní mo kó wá fún yín. owó àbí O pé ó pé ó pé èló ni mo pè ná. fifteen thousand lè pè é. kí ló ṣẹlẹ̀. Ah, mo ń gbọ́ mo ń gbọ́ ṣé kí n gbà ṣé kí n gbà. Ah, ṣe bẹ́ẹ̀ yóò rí nǹkan kan. mi ì rí nǹkan kan àwọn ọmọ alẹ ni mo dọgbọn bi lóore. ẹ má jẹ́ rí wọn àwọn ọrùn mọlẹ̀ <laughs> ṣọ́ṣà ti ní kẹ́ gbà lọ́wọ́ mi. ẹ ṣe ẹ ṣe o ẹ bá mi pe bọ̀dá mi wálé ni o. àwa ya o. ẹ wo mo fọ́ lọ́n bẹ̀ yín torí ọlọ́run gbogbo nǹkan tẹ máa fi pẹ̀ gbọ́n mi wálé ni kẹ́ ṣe o ṣe wá rí àwọn owó burúkú tẹ ní wọ́n há sí wọn lára yẹn ẹ bá mi yọ gbogbo owó yẹn kẹ bá mi yọ kó parapọ̀. máa yọ gbogbo owó òṣì dànù gbogbo bí máa yọ jù máa yọ jù máa yọ jù tí ó bá ti fi gọ́ọ̀mù lẹ́ nǹkan bóyá wàá pẹ̀lú pẹ̀túrọ̀sì ọwọ́ kan ló ṣe ẹ ṣé kí n wá dúró gbé a lọ ni. ẹ má tún dúró. n padà wá. máa pè yín wá ṣe máa jẹ. Ọlọ́run bá mi fún yín ṣe. o ti yẹ iṣẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ kẹkẹ ṣiṣẹ́ yẹn gangan Ọlọ́run bá mi fún yín ṣe lágbára Ọlọ́run. àwọn olùmọ̀lẹ̀ <laughs> ẹ ṣe. bàbá ayé gbà mí o ọlọmọ má ṣe yùn mí ni o bàbá ayé gbà mí o ọlọmọ má ṣe. kówó ẹ̀ dání bẹ́ẹ̀ ni mi ní nǹkan kan tí mo fẹ́ fowó ṣe. kí ni mo ti máa wá ṣe báyìí ìkìlọ̀ tí mo fún ẹ ní wípé o ò gbọ́dọ̀ dáwọ́lé tó o bá dáwọ́lé wà á kàn dínú yàn o. ṣé mi ìgbà bẹ́ẹ̀ báyìí ṣé mi ìgbà bẹ́ẹ̀ báyìí èmi tó jẹ́ pé ìwé ogun dáàdì ni mo gbé ìwé ogun bàbá ni mo gbé ṣé mi ìgbà bẹ́ẹ̀ mo ti sọ fún mi má ṣe nǹkan kan ìwé òun nǹkan kan ṣe tó ẹ jọ̀wọ́ bẹ́ẹ̀ ṣe ní má ṣe nǹkan kan yẹn mi ò ní ṣe nǹkan kan ẹ má kọ́ mi mi kò sàgbára tó dàbí ti bá mi o láyé lọ́rùn kò sàgbára tó dàbí tọ́lọ́run mi agbára tàjẹ́ gbọ́ tó bá mi o. o tún dẹ́gbẹ̀ láwa dà rẹ ta lórí rere o ti kó o yẹ o chẹ́ǹjì rí kúmarì bò. ẹ obi ẹ obi bẹ́ẹ̀ mi bá pààyàn. ẹ bọ́ra ló máa jẹ o báwo ikú pana pàgbé kẹmu pana tala ni o ẹni bá pamu pàgbé ni o kumari kẹ ọ bire o ti kú o ti lọ. àní kumari rẹ mi wò yẹ. o fẹ́ jọ o. ẹ ní sùúrù ja yé ṣeun ẹ kumari. kumari ni o o gbójú sókè o. kumari ni o. <laughs> kò fẹ́ ṣe. o fọlọ ká ọmọ ni kó máa dà kó máa dà. kó fẹ́ dẹ́ lára kò tẹ̀ sí kò sí nǹkan tó fẹ́ ṣe. èmi ni èmi Kúmarì ni ẹ mọ̀ pé gbanápa ẹnìkan kì í pàwọ́. wọ́bí o wọ́bí o wọ́bí wọ́bí eh. wọ́bí sórí kẹ́ńkẹ́ kan eh. kó mọ̀ pé èmi èmi ò sọ ọ́n rẹ̀ o ó ti yé iná ó ti yọ ah, ó ti yé mi o iṣẹ́ yẹn ti yé mi sọ́sẹ́ yẹn olóyè èmi náà ń lọ́wọ́ ó ń lọ́wọ́ apayọ̀rọ̀ pé eh. ọ́ bí ẹrẹ́ máa kún ẹ pa ìlú rẹ̀ wàá kú àbí kú ah. Kúmarì tó bá mọ̀. Ah kó kó jí nígbà mẹ́wàá àwọn apáyọ̀ nígbà mẹ́wàá apáyọ̀ nígbà ogún àtúpáyà àtútù ẹ̀ pa ni irú rẹ irú rẹ. èmi kò sí kan ló fẹ́ ṣe. èmi. kó máa ṣe. kí ni àmú wa. lẹ́nu. yé yé yé yé yé yé yé yé. eléyìí lè máa fi mọ̀ wípé ẹni tó bá ti ṣe irú ẹ̀ ilẹ̀ á mú. ojú oró ń ń lékè omi òṣì bàtà ń ń lékè odò oyún ìbombó bá ní ìṣòro fi ń so oyún ìkẹ́tẹ́kẹ́tẹ́ bá ní ìṣòro fi ń so àṣẹ. a kì í rókùn rẹ yẹ lórí ìtẹ́. àṣẹ. gbogbo ara ibaba ikọ ìsòrè kan fi so. àṣẹ. àkàlàmàgbò èèkú e léwe. àṣẹ. gbogbo ẹ̀sán ìṣe baba ìsòrè kan fi so. àṣẹ. bó bá ṣe ń lò kó má fò. àṣẹ. kó má ṣe ń lò kó má fò. àṣẹ. kó bá fò kó má fò sórí tèmi. àṣẹ. kó má fò sórí tirẹ̀. àṣẹ. ará àdúgbò wọn lè forí kó. kó má rubi lọ. kó má ròfò lọ. kó má ròṣì lọ. kátà bàbà kó yá. bó ṣe máa rí mo ṣe sọ yẹn gba díẹ̀ mu díẹ̀ pẹ̀lú rẹ̀ mi. ẹ pẹ̀lẹ́ yìí báàmì kó mi kò mú. ọ̀hún náà. báàmì kí wàá lẹ́jọ́ yìí. kò gbá lọ́ọ̀ mi látàárọ̀ náà o. báàmì báwo ló ṣe ń ṣe yín gangan. ẹ gba ilé ìkẹ́ fún wọn. dáhùn ní àwọn lọ mú wa náà ní sí wọn fún ọ dé má hmm? sọ pé kíni má mi wọ ìwọ ni ojú ìwé tí wọn lò tó lò fún wa awo ọ̀dà àgbàdìẹ tí ẹ mú owó tiẹ̀ sí díẹ̀ kó mo díẹ̀ lọ mo díẹ̀ lọ kárí kárí hmm. gbẹmí gbẹmí gbẹmí gbẹmí gbẹmí ọ̀dà mo díẹ̀ sí mo díẹ̀ sí mo díẹ̀ sí mo díẹ̀ sí mo sí mo sí mo sí mo sí mo sí mo sí pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ tó mú díẹ̀ sí tó mú díẹ̀ mẹ pẹ̀lẹ́ awo. nígbà mi ni inú mi. ọkàn rẹ̀ ṣé bí n tọ́sẹ̀ mo ní ìsinmi ọ̀pẹ̀ nígbà tí àlejò ara ni yọ́sẹ̀ yẹn lé ni ó lè jẹ́ pé bọ́sù kọ̀tà lọ́gbà bá kó tó bójú ilé ọmọ yọ́sẹ̀ yẹn yàrá ni. ọjọ́ di àmọ́ pé oró gbọ́dọ̀ pàdé oró lọ́nà hmm. níjọ́ tí oró pàdé oró lọ́nà níjọ́ náà ni oró gbé oró mi torótoró hmm. ẹ rò pé n ó ah, kú n ò lè kú ogún ọdún lónìí mi wọ́n ní. ogún ọdún kìíní ẹgbẹ̀rún ọdún gbẹ́ngbẹ́ng tòkè òkè gbẹ́ngbẹ́ng wọ́n ló diṣẹ́ rẹ̀ ẹni ẹni ò ní diṣẹ́ rẹ̀ ó di ọmọ ọmọ akínkùnmí ọ̀ jẹ́ agbára ìlédùá ọ̀jẹ́ bẹ́ẹ̀ mo ní mòríde ó ní kú báyìí o. ṣé tẹ wàá rí ọ bẹ́ẹ̀ mi ṣe ń wojú wọn ni èsì kúrú ẹ̀ bẹ́ẹ̀ kí òkú wà lóbẹ̀ ni èmi dákú mọ̀ lójú èsì kú lójú wọn. ọ̀gẹ̀dẹ̀ èsì kú lójú ọ̀rẹ́ mi ojú déyìn ń wo àtìkè lọ́wọ́ à ń bẹ̀. àjàdí hmm? àrùkọ mú àwọn bàbá àtúnkọ́ mi dà. bá mi. bójúmọ́ bá mọ́ mo lọ́rọ̀ kan tí mo sọ fún yín àmọ́ ńgbà tójúmọ́ bá mọ́ ni ńgbà mi ọ̀rọ̀ kì í ṣe é sọ lókun hmm. àfi tí ojúmọ́ bá mọ́ tí fìtílà bá bẹ́ẹ̀ olóòdè tó sọ ọkàn tèmi tó bá rẹ̀. àmọ́ mo ní kú. èmi mà ẹ bá ní ogún ọmọ lọ òun dé ọ ni. ìwọ náà máa ikú ẹ̀ má máa sọ ọ́ àwọn òfin ẹ̀ ń gbàdé ikú àkùkọ. ikú kì í pẹ̀ta lójú ràn. mo mọ mo mọ síbí wọ ni bí gbogbo wọn bá rí ọ yóò yàgò ni yóò yàmó ìdìbò ni. àwọn onílẹ̀ àá fojú máa yọ ọmọ wa. àṣẹ àṣẹ. gbàrà tó dàbí ti bá mi o. láyé lọ́run. kò ságbára tó dàbí tọlọ́run mi. agbára tó jẹ́ agbára lọ ni. agbára tàjẹ́ gbọ́ tó wá rírì. láyé lọ́run agbára tó ṣọgbọ́n tó tẹ̀rí bá ní o. agbára tó jẹ́ agbára lọ ni. ẹlẹ́bọ̀ lóògùn gbọ́ ó sáwọ́ gbó. láyé lọ́run agbára tó ju gbogbo agbára lọ ni o. agbára tó ju agbára lọ ni kò sí o kò sí o kò má lálàfiwé kò sí o kò sí o kò sábà bí rẹ kò sí o kò sí o. olùwàwò gbẹ́mi olùwàwò gbẹ́mi gbẹ́mi gbẹ́mi baba olùwàwò gbẹ́mi. Bẹ́ẹ̀mi. Àmì ah! àwọn ẹlẹ́sẹ̀ omi dòrí. Ah! Bá mi lọ. Àwọn omi dòrí. Bá mi lọ. Bami, Kábíyèsí kábíyèsí bàbá. Ìrẹ́ lọ́ba ojú kan ní pápá ìmọ̀kànlò kan èèyàn. Ẹ̀ka kọ́pì kì lọ́jọ́ kìíní àná. awopọ̀nlé ẹ dákun náà ṣé awopọ̀nlé wa ń tàn mẹ́nu tó ní pé òun lọ́rọ̀ tó ń wọ́n bá wa sọ tí lè bá wọn. Ah, ah, kò tẹ̀mí o èmi lọ̀rọ̀ òye èmi ń dọ́fẹ́ bá wa tán náà ló ti ṣe ojú ẹbí ó pè ojú ara ó pè awopọ̀nlé a sọ báyìí ah, ara ń mi ngbà tó ti mú kọ́ lọ́bẹ̀ pé ikọ́ ti ń wù mí wọ́n pé ikọ́ adìẹ fúlàní rè é tádìẹ fúlàní bá sì ti ń wúru kọ́ ọ báwọn ọjọ́ ọkú èpè mi àbọ̀lájẹ sára fúlàní kan ni ara rò fún mi ṣùgbọ́n kí n má yanu ni kò burú kò kú sẹ́ni tó lè fún ìgbọ́n kan kún ọjọ́ ayé rẹ̀. bàbá kí bá mi ti lọ náà o akíkún mi. ọ̀rọ̀ wa ti tọ́pẹ́ o torí pé kí ni ẹnu ọmọ ẹyẹ àkókò ti tó kì í sọ kí iye tó kú bàbá ti wú ọ lágbára ti ọ o ẹ ń bá ló wú ọ̀tẹ́rù ní tí ìtaná ló mú ni o ó ti kú òun ọkùnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ilé torí pé kò sẹ́ni tó tún lè bá oṣù tọrọ mọ̀ yàtọ̀ sí mi kínní. torí máa ń sọ pọ́kùnrin tí nǹkan mi máa ń bẹ lẹ́yìn ọkùnrin wọ́n pàwọ́ pọ̀ o. àwọn àgbàsíbọ̀ wọ́n ní pé ọ̀rẹ́ kítíkítí èyí kan kàtàkàtà ńjọ́ ọ̀rẹ́ kítíkítí bá kú èyí kan kàtàkàtà ni ó gbèsè ìbẹ̀rẹ̀ adé yìí o bí mo ṣe lè wù kí n súnmọ́ àwòkúrò wa ní tó kó tó di ọdẹ lẹ̀ n tó fi wọ́n kò fi hàn mí o n tó sì rí n ò rí ilé wa dọwọ́ rẹ̀ n tó bá mọ̀ pé àsìkò bẹ́ẹ̀ làwọn pọ́nlé tọ́pọ̀ lédè ilé tọ́pọ̀ lé o dọ́wọ́n pé omi ní bùsílẹ̀ pomi sí o n tó bá mọ̀ pọ̀ rọrùn ní tọ́jú wọn ṣe bẹ́ẹ̀ o ilé dọwọ́ rẹ̀ ní dáhùn pé lọ́kùn òjò báyìí lọ ebi wọ̀ rèé kí ni kí ni kò ní péyàn pàṣà hàn ẹ̀ tó ti lè ṣe ilé wa dowó ọ̀rẹ́ báyìí ó di ilé àmúròrò báyìí àmúlélé ni o ọgbọ́n tí mo sọ mọ́jọ́ yẹn kí wọ́n máa pàrọwà abú kan fún ọ o bí ndé à ń pè lálágbára bálágbára ṣe é kú bẹ́ẹ̀ láwọ́ pọ́n léṣe lọ yìí o ó ti ṣe wọ́n tó lè ṣe o. ó lè lára àmọ́ fojú gbẹ kó fúyẹ́ kò sáà tá a lè dá sí mọ́ kò sí tá a lè gbé lédú àfà kó wá dilé mú dáadáa kó dilé mú dáadáa kó sì rántí gbogbo ọ̀rọ̀ tí máa bọ́ sọ eré ni n ó ṣe ń ò ní ṣe àmọ́ tí bá di ibi ìpàdé dọ̀hún má ṣe bí o gbogbo tí bàbá rẹ fi lọ́lọ́ ọ̀rọ̀ ti pé kò sẹ́yìn kankan tí ó bọ́ sọ̀rọ̀ mọ́ báyìí o bó ṣe ń wò mí níjọ́ ìyá mi ti kú lọ́nà mo ti tutù torí kò sẹ́ni wọ́n fẹjọ́ mi sùn mọ́ lóòótọ́ bàbá mo jẹ́ fún ọ àmọ́ mo kọ́ àmọ́ alápẹ̀rẹ̀ hmm? akínkúnmi ọ̀dọ̀wẹ̀ kò sàràgírí wọn kà á dí kò mọ́ o n tó lè máa múnú awó pọ́n lédùn lọ́rùn ni pé ọmọ tó ń fi ẹ̀yìn lẹ̀ fún ó tẹ́yìn tì ó sì mọ̀ pé ó tẹ́yìn ṣe ní rú ọ lójú wàá bí kì í sọ̀rọ̀ ògùn bí ìmọ̀ràn bàbá ògún mọ̀ pé bàbá rẹ̀ náà lèmi náà máa ń sátọ̀ ọba ni mọ́ kọjá bẹ̀ kàn wọ́n kọjá bẹ̀ èso mi kì í báyìí o kódà bí mo ṣe ń wọ̀n wájú mi ó ti dáwó pọ́n lédè ọdún tí ọ ìgbanumọ̀lẹ̀ ó dùn tí ọ gbogbo òòsà bàbá rẹ fọwọ́ rẹ lẹ́kùn ó tí ọ òní ṣìṣe o òní ṣìlẹ̀kẹ́ o ọ̀fẹ́ bọ́ aláboyún ètò ọkọ ọmọ náà bọ́lẹ̀ eré ò ní bọ́mọ ọlọ́wọ́. àṣẹ. òjò ń rọ̀ kọ́rọ́ gbígbóná ilé eré ò ní gbóná o. àṣẹ. akíkúnmi kí ló dé. tí wọ́n kọ́ mò ń pè ní. kí ló ṣẹlẹ̀. mo lọ gbọ́dọ̀ lọ. kí ló ṣe jí mi lọ́wọ́. mo lọ gbọ́dọ̀ lọ. kí n má lọ bọ́. wá bàbá rẹ gadi ń sọ̀rọ̀ yín máa gbọ́. ìyẹn bàbá mi àgẹ́rẹ́ ò jíjó pàtọ́mọ́ ìjọ tó bá dán wò ilẹ̀ ni ó sùn. bẹ́ẹ̀ ni ilẹ̀ ni ó sùn ilẹ̀ ni ó sùn. awokun ni. Àjàdí. o ti rìn àsìkò máa gbọ́ bí mo ṣe ń bọ ọmọ rẹ sọ̀rọ̀. bọ́tú lọ sọ́hún. Eh? èyí ti rí tó o fẹ́ torí ọlọ́fun gẹ̀dẹ̀gbẹ̀ domínú. o mọ̀ pé wọ́n pàápàá ò ń sọ fún mi ọmọ tó dúró yìí ọmọ alákéterí pé ọmọ alàwòrì jiyọ ọmọ náà wẹ́rẹ́wẹ́rẹ́ ti dájọ́ ni níjù bí náà bá búra kẹta níjù oníjù tiẹ̀ ò gbọ́dọ̀ sójó. awokun ni. Eh? àjàdí ọ̀rẹ́ rẹ lọ́mọ ń bá sọ̀rọ̀. má mọ̀ pé wọ́n ni mo ní kó mú mára. sẹ́mi lọ ń bá sọ̀rọ̀ tó sì tún ranjú mọ́ mi lójú ọmọ rẹ. Oh. <laughs> lónìí wọ́n jẹ́ kó mọ̀ wípé gulegule rẹ ń pọ̀ láàrin òde yìí ah, ah. màmá ọba nìtan kéèyàn ó fa nìtan ya wọ́n jẹ́ kó mọ̀ wípé gbẹ́gun bá pẹ́gbà ajólẹ́kọ̀ọ́ ni bàbá wọn ayé mo bẹ̀rẹ̀ fújì ó yá ìjì gbé àjàdí ìjì gbé. ké kún mi kún mi àjìnláwa yìí akíkún mi. dáàdì hmm? ẹ̀rọ sà. lórí ah. náà kọ́ ló gbọ́ dáàdì bẹ́ẹ̀. akíkún mi pé fún mi ni mo fẹ́ rí àmì ara tó sọ mí ló dára. dáàdì ọ̀dà mi wà lábúlé yìí lẹ́mi ò sí nílé wọ́n wà lábúlé abúlé ló ń gbé sìn yìí. irú ọ̀rọ̀ wo ni ta ló kí ló lọ ṣe lábúlé. Ah, ah, dáàdì irú béèrè wo lẹ́ ń béèrè yẹn ṣe bẹ́yìn fúnra ilẹ̀ mú bọ̀dá lọ sábúlé ẹ lè mú ọ sábúlé náà. mo mú akíkúnmi lọ sábúlé. dáàdì ẹ̀yin gangan ni. jọ láti lọ ṣe kí ni. ẹni kó lọ máa gbé bẹ́ẹ̀ ẹni kò ní ìṣòkò lọ máa gbọ́ ohun tí mo tẹ̀ ń bínú dẹ́yìn dẹ́ni kí má kí má sọ̀rọ̀ sí o lẹ́gbọ́n yín ti bínú o ẹ̀yà nítorí pé ẹ̀yin ọmọ yìí kò lè yé yín ẹ̀mọ̀ pé gbọ́ mi ò bímọ ó lè máa rò pé torí èmi náà mọ́ ń lẹ̀ ni mo ṣe ń fọmọ mi ṣàwọn akọ. Ah. mo mú ẹ̀gbọ́n ẹ̀ mo mú lọ sọ́dọ̀ bọ̀dà lábúlé kó máa lọ gbábúlé. ẹ̀yin lẹ mú wọn lọ. jọ láti gbà wo. àwọn ah, ti ṣe díẹ̀. mo mi kún kún mi wà lábúlé báyìí ah iná ńlá lójó mi yìí ó àfọwọ́fàwọ́ rèé hmm, iṣẹ́ mo mọ bí tíṣẹ́ ti dáhùn sí mi lára mo mọ bí tíṣẹ́ ti dáhùn sí mi lára. láti ṣe wà ókè ṣá. o lè yé wọ ilẹ̀ ọ̀la ilẹ̀ ọ̀la pẹ́ kó tó mọ́ ilẹ̀ ọ̀la pẹ́ kó tó mọ́ iná ńlá lójó mi eh, eh, ọmọ mi mo fà lọ sí abúlé kó máa lọ gbábúlé. dáàdì ẹ̀yin lè mú bòdá mi lọ sábúlé tí mo tẹ̀ tún bínú jọ yẹn tẹ́lẹ̀ máa sùn sóhun tí mo ní dáàdì mi máa sùn ẹ dé o. yorùbá máa burú o. ṣẹṣẹ kò yé. yorùbá máa burú o. kò yé mi lọ báyìí ṣe ṣàwà òkè mo pé mi ṣì ń sọ fún yín pé mo fẹ́ jáde kó dọ̀là kí n tó dé àbí kí n dúró ni. máa lọ bí tó lọ tiẹ̀ máa lọ bí tó lọ. ó dẹ̀ dárò lásán. dáàdì mi ṣe ṣú ọ̀pẹ máa wọ. máa jẹ́ bí ilẹ̀ máa mọ́ ṣàmáwọ̀ ni akíkún ni mo mú lọ sábúlé fúnra mi ọ̀dà oníṣẹ́ni jẹ́ iná ńlá tó tó mi mo ti mú ọmọ mi lọ sí abúlé mo dẹ̀ fa lọ sábúlé mi. bóyá ìṣòro mi Mario, ọmọ adébọlá fi dóògùn ọmọ òpàkọ kùkọ lóorun ọmọ ojúmọkọ òkùkọ kúmáyò. will you stop it stop it. talẹ̀ ń kì kúmáyò mi kọ́ mi ìwọ làwọn eléyìí ń kì ìwọ náà sọ di òòṣà tí kí àbí. Ah, ọwọ́ mi ṣe àfọwọ́fà ara mi. sọ nǹkan tó di ń ìrè tó di bíbá ìrè ìjọ lórí ẹ burú báyìí ẹ bẹ̀rẹ̀ sí kì í tí sọ fún yín ní kí òun nìyẹn ni. bàbá ti wà ní ọrùn mi la àsìkò ti wà nílé ìkó là ń sọ ńlá ń bọ ọ̀pọ̀lọpọ̀ rẹ lólu. gba ẹ lójú tí mo bá fi ọwọ́ ìgbà ẹ lójú wà á gbákìtì ni orí ẹ ó jẹ́ wẹrẹ ni. òròkórí ẹ ti dàrú ọmọ mi lẹ sọ dojúmọ kan oògùn kan Now, straight to Lagos. Move! Pastor. Umayo! Àwọn ẹgbẹ́ láti jọ́ọ̀gù, àwọn ìpàkọ́, ọkọ̀ lọ́rùn, àwọn ọlọ́pàá ògùnmọ̀, Umayo! Excuse me, let me wait, please. Ojúmọ́ kan. Kò kẹ́tí jáwèrè. Oògùn kan. Wọ́n ń sá ìwọ́n lẹ́nu. Umayo! Umayo! Àwọn ìpàkọ́ ìjọ́ọ̀gù, ó máa. Wo wo wo filẹ̀, ó máa gbádùn mi tí èèrà bá fi ní pegi àwọn ọ̀dànù ni. ẹ o àwa jẹ́ kí èèrà yẹn mọ̀ pé èèyàn làwa àwa kì í ṣegi bẹ́ẹ̀ ni ó máa tó bá wọn sunkún ó máa gbúrò ẹkún lé wọn láìpẹ́. èmi mo sọ bẹ́ẹ̀ <laughs> balógun ló ń sọ̀rọ̀. babaláyé wa ojú ò ní tì ẹ jọ̀ọ́ mi fẹ́ mẹ́ni tó fẹ́ jẹ́ ta ni onítàn tó lórí láyà ta ló gbórí èèyàn mi tó fẹ́ máa fòró ẹ̀mí tí lọ́dọ̀ wa níbi tá a wà. I wonder o. idiot ọ̀kan làwọn yẹn ni o. Ah! chief ọ̀kọ́lá o ló ń gbẹ̀mí gbóná báyìí akéde kan tó gbé mi kí ló jẹ yóò tó fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí náà. ẹ ó jẹ́ kí n mọ̀ pé òun náà lówó lọ́wọ́. ó gbó olórí burúkú lọ́nu lọ́wọ́ wọ́n jàgbére ni ṣé tọ́ba tiẹ̀ lówó lọ́wọ́ ṣé wọ́n lówó tí ń lọ́wọ́ mọ́ ni àbí ṣé bẹ́ẹ̀ ṣe ní àwa boys káàkiri òun lòun ní boys ni. ẹ ẹ rú kú torí yẹn gan mo ṣe pé mo fẹ́ kó mọ̀ pé ṣọ̀kùnà kì í ṣẹgbẹ́ ọ̀ṣun. Hmm ẹ wo ẹ̀yin boys. ká má bá ọ̀rọ̀ jìnnà mo fẹ́ mú ọkàn láwọn kú ńlẹ̀. nice one ọba nice one ọba. ẹ mọ̀ kó tó máa fún yàn ní best food èèyàn inú ẹ̀ máa máa dùn. yes. ṣé ẹ mọ̀ kó máa ń dá ìkan iṣẹ́ téèyàn bá ní passion fún tẹ́ bá fẹ́ fún lówó àtúntò kẹ́ yes. ẹ jẹ́ kí n fẹ́ lè kí kàn fi ṣe bonus kẹ́ẹ̀kan tó rí mi wò bí ràn ẹ jọ option méjì péré ló wà lẹ̀ ẹ̀yin ni kẹ́ wá click sí tẹ́ bá fẹ́ ṣé ká pa dátà ẹ̀ kó sì sinmi fúngbà díẹ̀ àbí ká kúkú yọ sí ìmẹ̀ka kan èwo lẹ fẹ́. Ah, ẹyọ sí ìmẹ̀kẹ kan mi ò ronú sí rárá. àgbà yìí. ẹyọ sí ìmẹ̀kẹ kan. <laughs> chief iṣẹ́ ti ṣe ẹ̀fọ́kàn yín báyìí. ẹ jẹ́ yọ sí iná. mo ń bọ̀. as usual. ẹ jẹ́ ìjọ yín. as usual. àìlè. chief balógun. àìlè. wọ́n dáa jù. ṣàánú mi ẹjọ́ ẹ má pa mí ẹjọ́ ẹjọ́ ta ni mo ṣe ẹ ṣàánú mi mi ń fa ohun tó lé jọ ẹ̀mí mi lọ́ta ẹjọ́. kí ló ṣe ẹ o ti sọ̀rọ̀ jù ọ̀rọ̀ tó sọ tán fi ní ká wá pa iná rẹ̀ ṣáwá tó rí ìṣàjọ àwọn olè professional aya assassin. Ah! ẹjọ́ ẹ má pa mí ọmọ ọmọ mi sì kéré ẹ wo ìtò sì dàgbà ju inú wọn rí ẹjọ́ ẹ má pa mí. òbí kò sí kọ́ta fẹ́ ju ẹ̀mí ẹ lọ. bẹ́ẹ̀ni ẹ má pa mí ẹjọ́ ta ni mo ṣe ẹ jẹ́wọ́ fún mi ẹ ṣàánú mi ẹ jọ. ẹ̀mí ẹ la fẹ́. Ah! torí wọn ti sanwó ẹ. ẹ dákẹ́ gbogbo gbogbo gbogbo rẹ̀ dátẹ́ sọ lẹ́nu. akíkúnmi ṣé o gbọ́ gbogbo èèyàn lẹ́kọ̀ọ́ lè má fi mọ́ ara sí ni. pariwo ọmọ yìí pé wọ́n mọ̀ yìí. ọmọ mi ni ẹjọ́ ìṣàánú mi kò gbọ́ ni ẹjọ́ ẹ má finú ẹjọ́ ẹjọ́. ẹ jẹ́ pé òòkọ nìyẹn ọmọ tí yorùbá dẹ̀ kọ ìta láti máa kọ wa ó ní dátà àbí máa pa dátà ẹ̀. gbẹ́rẹ́ mo gbọ́. kí n gbèrò. wọ́n má bọ̀. ó ẹ bọ́ síbí. ha àníkẹ́ bọ́ báyìí. ó fẹ́ bá wa sọ̀rọ̀. kọ́mi kọ́mi kọ́mi akíkúmi. now àìmọ̀ṣẹ́kọ̀ ọmọ orogun ló jẹ́ kó torí bomi gbóná iṣẹ́ tí wọ́n ní kẹ́ wá jẹ́ fún dádì mi yẹn gbogbo yín ẹ wá lọ jẹ́ iṣẹ́ yẹn fún ẹni tó ràn yín tẹ́ bá wá jẹ tán ẹ lọ wé sara yín dànù. èwo ni hà èwo ni hà gbogbo yín lẹ wà mí tí bọ́ọ̀ kọ́kọ́ sọ pé gbèrò lọ́ọ̀tà gbèrò ẹ̀ ìjẹ́ mọ̀ pé ọpọlọ mi ṣẹ̀ṣẹ̀ pé pé a gbúdọ̀ jiyàn wọ́n jiyàn láfàwọ́dá ẹgbẹ́ rẹ̀ gbọ́ bọ́ọ̀ àgbáwo ni. no time to shine time exhibition. ṣe báyìí pápápá lẹ́ ṣiṣẹ́ yín náà wọ́n yìí pè mí pé ọ̀kan làwọn ti kú náà ó yẹ kí n ti gbọ́ ti kú. ṣe balógun. yes. wọ́n rán wa sí yín ni. ẹ wo ẹni tó rán sí mi yẹn ẹ fọ̀rọ̀ tiẹ̀ lẹ́nu ẹ jẹ́ ká kọ́kọ́ yọjú ọ̀kan làwọn yẹ ká mú yẹn pọ́n olóyè. kí ló ń ṣẹlẹ̀. ṣé èrè tẹ́rí wa àjọpá bá ń ṣeré. ṣó jọpá bá ń ṣeré ni ẹ ṣe sùúrù ẹ má jẹ ẹ jẹ́ kí n fi balance. olóyè. padà síbí iṣẹ́ tí ẹ rán wa ni wọ́n ní ká padà sọ́dọ̀ yín wọ́n ní ká wá pa yín. báyìí ṣe ṣe báyìí. ta ló dá pẹ́rín níwájú ọdẹ apènìyàn ìwọ tó ta sánmọ̀ bàbá bí ẹni taṣọ òjọba ayé ó tún jọba ọ̀run nítorí pé ah! rẹ ló dàyé òun ọ̀run. nígbà wo mo gbé mo gbé mo gbé mo gbé wọ́n ti pa ṣùgbọ́n àwọn olè mẹ́ta. Ah! Ah, ah, ah, kí ni kọ́ńtì wa di báyìí wọn lọ́wọ́ ọba lánú ẹ ìṣọba wọn drag ẹ ni yé yé níbo là ń lọ lórílẹ̀‐èdè yìí ọlọ́run o ọ̀fọ̀mà ló ṣẹlẹ̀ yìí kẹ́ ẹ ọ̀fọ̀ ló ṣe ṣe báwo ni ṣé wọ́n rí wọn mú ṣá wọ́n rí wọn mú yé ìbànújẹ́. Yeah ìbànújẹ́ àti ah, balógun ti lọ báyìí wọ́n ti pa ah. yéé máa pè é máa pè é kún mi àbó gbọ́ nǹkan tó sọ yìí wọ́n ní wọ́n ti pa chief balógun. of course wọ́n ní láti pa chief balógun. kún mi ò gbọ́ nǹkan tí mo sọ ni. mo gbọ́ dáadáa. wọ́n gbọ́dọ̀ pa á torí pé ẹ̀yin ò mọ̀ pé àwọn náà rán àwọn ayákìlá mẹ́ta yẹn sí wa lẹ́ẹ̀kan. ọ̀rẹ́ mi ló rán ọkàn wa pa mí. bẹ́ẹ̀ ni wọ́n máa pa ṣùgbọ́n lógun. ok ok ok ah, mi ò mọ ah. àlejò lójú kò fi ríran lọ́rọ̀ tèmi. Ah. iléeṣẹ́ ọ̀run náà jẹ yẹn èèyàn lẹ́dẹ̀ rí yẹn. àmọ́ kún mi kí ni mo ṣe fún balógun tó bá fi gbèrò ikú pẹ̀lú mi. dáàdi ẹ jẹ́ kó ọjọ́ ti kú ẹ jẹ́ kó máa bá tiẹ̀ lọ nìyẹn ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká lọ. mo ṣe o. iléeṣẹ́ ọ̀run náà jẹ yẹn o ká wọn lédùmarè kí ló ń ṣẹlẹ̀. o pa o pata ni. ìwọ pa bọ̀bọ̀ yàrá. òun pa náà nìyẹn. ìwọ gan ò nílò màrá yìí mọ. ìwọ kọ́ gbogbo ẹjọ ya wèrè. Ah! no no no mo ṣẹ̀ṣẹ̀ rí reason tó fi ń gbádùn gangan gangan ni ìgbádùn ló wà fún ẹ o ibi ló gbé ibi ìfàyè ibi ìfàn ìfàn nine subs. náà sẹ ẹ jókòó ah, kò sí wa mo bí olówó ni kí ló ń ṣe é kí ló ń lọ jókòó ọmọ kó jókòó báyìí. Ah, <laughs> ara lé. olówó ní káyọ̀ sókè ah. sókè wà gbé sẹ́sẹ̀ báyìí. ẹ o tún di gbé sẹ́sẹ̀. ẹ kú jókòó. ẹ pẹ̀lẹ́. ẹ bàdá mi ń pè mí. bẹ́ẹ̀ni. akin akin. Abu ẹ bíi ti fò àbúrò ẹ̀ beautiful lọ́nà ọ̀bùn ni mo pé ọkọ yìí ọkọ yìí bí mo yẹ gùn yín lọkọ yìí ṣe máa gùn alpha. má bínú àtẹ̀kán tí mi ti wọ bí náà ni mi ti ń fẹ́ béèrè kankan o yọ má bínú o ti ní boyfriend mo fẹ́ béèrè mo yẹ boyfriend yẹ ó ga bí èmi báyìí àti bí mo yẹ rí ló ṣe rí. ọjọ́ mi ò pè mí jáde kẹ́ ẹ sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀. béèrè nǹkan táwọn ọ̀rẹ́ mi máa jẹ béèrè nǹkan tó máa jẹ. ìbéèrè nǹkan tó máa jẹ kí lè fẹ́ jẹ òfu lójú. ẹ. òfu lójú. òfu lójú. ìwọ sọ tiẹ̀ náà sọ tó bá jẹ èmi ò lè ebèrèpò. ẹ. ebèrèpò ebèrèpò ló máa jẹ remoside yẹn ebèrèpò. ebèrèpò. ebèrèpò. ebèrèpò tàbí kò lo nǹkan mi kí àbí nǹkan mi wò ló tó fẹ́ jẹ ó ní fùfú tàbí ebèrèpò. Ah, fùfú. fùfú. ẹ wo bí tẹ́ bá wá rí ebèrèpò tẹ́lẹ̀ tẹ́ bá ṣe òbìrìpò fóun mo lè jẹ ìbìrìpò yẹn náà bọ́tò fún lójú gbogbo ni choice mi tẹ́mi mi ni kì í jẹ́ ìsinsì tẹ́ bá rí yẹn ẹ bá mi wá ẹ̀kọ́ àtẹ̀fọ́ ẹ̀kọ́ àtẹ̀fọ́ àti tíì tíì tútù. àmàrógo àti ní problem o. lọ́dọ̀ tó bá ti fẹ́ ni kò ṣe fún un. Ah, ẹ mú bọ̀dá mi kí ni àwọn kí ni gbogbo oúnjẹ tó ń dárúkọ fún mi fẹ́ ni gbogbo oúnjẹ tó ń dárúkọ yìí náà. lọ́dọ̀ tó bá ti fẹ́ náà ni kò fún wọn. lọ́dọ̀ bá ti ṣẹ̀fọ́ fún wọn. Ah. ṣé ẹ máa sọ fàdà ẹ̀fọ́ tiẹ̀ máa fi dádì ilé ṣọláfíà. àìsàrà dádì. àwo rèé o ṣé kò sí o láti bò ó. Ah, àwọn ọ̀rẹ́ mi ní láti abúlé. ẹ àwa làwọn ọ̀rẹ́ ẹ. àwọn ọ̀rẹ́ ẹ. bẹ́ẹ̀ni sá. ọ̀rẹ́ ẹ la jẹ́. ẹ ṣe ṣé kò sí wàhálà ṣá kí ló ṣẹlẹ̀. kò sí wàhálà kò sí wàhálà àwọn ni wọ́n. má má má má má má wọrí má wọrí ìrínisí ò ní sọ ni lọ́jọ́. <laughs> àtìgbà tẹ́tí wọlé tẹ́tí wọlé báyẹn. gẹ̀ẹ́n gẹ̀ẹ́n gẹ̀ẹ́n. ẹ wọlé bíi bose ẹ wọlé bíi ọlọ́ládé mr money orí mi ga ni pé ah! ẹ̀yin lẹ níbí eh, kò ní bàjẹ́ fún yín. ok sir. ẹ ṣe thank you. kí làwọn wá ṣe kí ni ṣé kò ní. ẹ ṣe sá alábí ni akíntúndé ni. alábí bẹ́ẹ̀ ni. òun ni akíntúndé. bẹ́ẹ̀ ni kí ló ṣẹlẹ̀ o. àwọn ni wọ́n mú ayédùn fún mi ní abúlé so gbogbo bí nǹkan ṣe ń lọ déédéé fún mi lábúlé kò ṣẹ̀yìn àwọn méjèèjì. ansa ló ti sọ yẹn sà. àpò kété fún pọ̀ yàtọ̀ ansa ni ìgbà tí òun wà lọ́dọ̀ tiwa àwa la jẹ́ káyé dùn fún un tí ò bá sí àwa kò sóhun àwọn tí wọ́n wà ń bí ìsìn tí ó bá dẹ̀ sáwà kò ní sọ ah. tí ó bá dẹ̀ tún sáwà bá wà ń sin ẹyin kò yé mi sà all right ọlọ́run á wò yín ọlọ́run ò ní dàrin yín rú bó làwọn wá ń lọ tí wọ́n ti torí ẹ̀ wọ́n fẹ́ máa wá gbé pẹ̀lú wa níbí bẹ́ẹ̀ wọ́n fẹ́ kó wa máa gbé bí bẹ́ẹ̀ sá kàn mí sá ìgbà wo ló ti ń rorú nǹkan báyìí lọ́kàn tí ò jẹ́ kí n gbọ́ kó tó conclude. mo kàn fẹ́ bá a ṣe ń ṣe lábúlé ká máa ṣe bẹ́ẹ̀ ń bíbáyìí náà ni mo ti fẹ́ ní ìsà. bó ṣe ní kọ́ máa bọ̀ kọ́ máa wá gbé bí. ṣe wọ̀n ẹ́ nìyẹn. ok um, àwọn òbí ti yín kọ́. màmí wà màmí wà lọ́dọ̀ wa lọ́hùn. òun kọ́ báwo ni o. òun ní ìyá kò ní bàbá. òun ò ní bàbá mọ́. òun ò ní bàbá mọ́ bọ̀ ó ní ìyá èmi ní bàbá àtìyá bí dádì mi ṣe rí gangan lẹ ṣe rí bàbá ẹ̀ ti kú ti pẹ́ aáyán máa ń dánkù ni ẹ̀ máa dánkù ni ẹni bẹ́ẹ̀ neat pa. that's good ok kò sí wàhálà nígbà tó ti ní lọ́kàn pé kọ́ máa wá gbé bí the only mistake tó ṣe ni pé ó yẹ kó ti involve me tẹ́lẹ̀ before now hmm. má ṣe bí ọmọ ọjọ́ mi. ẹ má bínú sá mo kọ́ máa gbé bí n gbà ah dadi eh, dadi wàhálà ti wà o dadi. it's okay it's okay it's okay it's okay. ah ẹ mọ̀ kọ́tọ́ ní fojú mi rí lórí pé wọ́n fẹ́ jẹun ọ̀jẹun sí ọpọlọ èmi fúnra mi gọ́tí fẹ́ dàrú ẹ tí wọ́n á ní kọ́ wá stay síbí báyìí. mo tẹ́kẹ̀ ẹ́ sí pẹ̀lú wọn kì í ṣe apartment iná máa gbé jọ̀ọ́ gbọ́ mi wọn ò gbé bí lédè tó wà lẹ́yìn ni kí wọ́n lọ tún ṣe fún wọn jọ̀ọ́ gbọ́ so kò ju báyìí lọ. kò ní bàjẹ́ fún yẹn ẹ jọ ṣé tẹlifíṣàn wà mẹ́. everything ló wà mẹ́. torí tí o bá sí wele yìí ń bẹ a máa wá bí wàá wo tẹlifíṣàn a máa ṣeré o fact àti ní problem báyìí. gidi sọ́padà ayé ti fẹ́ jiná. gbogbo àwọn tó wà nílé kan fáìn sá kò ní bàjẹ́ fún ẹ o gbàgbé àtẹ̀yìnwá ọlọ́run ní gbàgbé. àbíkú mi sá sá mi sá. bá rẹ̀ bá rẹ̀ bá kọ́ ti ló ń ṣe ní bàbá ẹ̀kọ́ náà. iṣẹ́ ń lọ sà bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà iṣẹ́ ń lọ lọ́wọ́ sà iṣẹ́ ọ̀tá mi fẹ́ parí ẹ̀ sìn sà all sà all sà okay sà okay sà no problem sà a máa tètè ṣe sọ́tà all right all right. kí ni pásítọ̀ wa sọ. pásítọ̀ ní ká ètè ṣe kí á pé a ṣì ní wákàtí ìkùnrin rọ̀lẹ́ ẹ jọ sábọ́lá ẹ̀ta yá tètè ṣe kí a gbà. ah òótọ́ ni òótọ́ ni olúwa. wọ́n ní kí ẹ fi ogbó kọjá ìṣe sílẹ̀. òyà ni òtítọ́ bẹ́ẹ̀. ọ̀tọ̀. ọ̀tọ̀ tó tẹ bá tún ṣe nǹkan ah! tẹ bá ṣe nǹkan kan bẹ̀rẹ̀ tí n bá gba yín ní ìlàdí hmm, hmm. ìtọ́ bá ṣe nǹkan oṣù nínú yín ó máa rí sẹ̀sẹ̀sẹ̀ ah, tó bá dé àbólóṣì ó ń ṣe èrè ni ah, ó dírun ọ̀ṣun ó ń pe blood of Jesus tí bá fún ẹ ní ìlàdí wàá máa yàgbẹ́ sára ni àbórí ẹ bàjẹ́ kí ni ká ṣe fún wọn. ta ló rẹ yín wá bí sà mi mọ̀ pé yẹn ni <laughs> ẹ ra sà um, àwọn church wa náà fẹ́ ṣe revival be báyìí so that's why ta ṣe wà be. ẹ jọ nígbà tí pásítọ̀ yín kárí kò máa ṣe nǹkan bí báyìí ta lè rí ta lè rí ta lè fún lọ́wọ́ kẹtọ́ máa ṣe nǹkan bí. gbogbo yà kẹpẹ pásítọ̀. ẹ kí ló sọ. olórí burúkú tún ṣòyìnbó sọ kò ní dáa fún ìyá ẹ wọ́n tún bá ẹ sọ̀rọ̀ wọ́n sọ́wọ́ bí ẹni question ó lè tún rẹ́ẹ̀rì ó bẹ́ẹ̀ ọ̀rọ̀ ó tún fẹ́ẹ̀rì sọ ó ṣeré ni eré lòrò pa ní sọ ó lè tún rẹ́ẹ̀rì sọ̀rọ̀ ó ṣeré ni tí bá tún sọ jíìsọ̀ sẹ́nu ẹ̀ kọ̀ọ̀kan máa gún ìyá yín gòdì. sorry sir. tún sọ o tún sọ o ní yẹ. ẹ take easy. wọ́n bí ó yẹ tá a bá lo ìṣẹ́jú kan bí á dàbí nǹkan mi lára yín. Ah, olúwa ló nílé ọtí ẹ̀kún ọ̀rẹ́. ó yá bàbá yìí bàbá yìí ẹ gbà báyìí ẹ gbà báyìí. olúwa ló nílé ọtí ẹ̀kún ọ̀rẹ́. kò ní já fáwọn tó ní orí bàjẹ́ dànù. ẹ ń ṣí eré. lórí ibú ọmọ. àmọ́ àwọn àbí wàá bí wàá bí ọ̀rẹ́ ọ̀rẹ́ jẹ́ ń bí ẹ́ lérò ọ̀rọ̀ kan o ọ̀jẹ́ ká bára aṣọ tọrọ gbogbo eléyìí tí mo ṣe yìí ẹ̀mí mi ti ń gbóná o ẹ̀mí mi ń ru sókè gidi ni o ìwọ ń wẹ̀ wọ́n lọ́kàn èmi ò tiẹ̀ ṣẹ̀ wọ́n tèmi. ọlọ́pàá ń bọ̀. <laughs> àmọ́ tèmi béèrè ni pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tèmi máa kọ́kọ́ mọ̀ wọ̀ nínú ìlú tá a ti wá gbogbo àwọn boys tí wọ́n ń ṣe gbogbo àwọn nǹkan yìí gbogbo àwọn guys yẹn ìwọ ò like wọn ó ṣe wá jẹ́ pé nígbà táwa bá wọ nírú ìlú yìí olówó sọ àìlú tó ti lajú ó ṣẹ̀ṣẹ̀ wá ní ká máa wá síbi kan ká máa pariwo à ah, mi ò lè kọ́hùn sí ẹlẹ́nu ni mi ò lè kọ́rọ̀ sí ẹlẹ́nu ni o kí ni túmọ̀ gbé lé yìí. lala mi o. Ah! ojo. n tó ṣẹlẹ̀ ni wípé mo ti rí ìdí iṣẹ́ tí àwọn bọ́ìsì yẹn ń ṣe bẹ́ẹ̀ ni mo ti rí pé owó wà ń bẹ̀ owó ń bẹ̀ ń bẹ̀ gan gidi mo wá rí ní rí pé tá a bá mú un lọ́kùnkúndùn ah! bọ́ ṣe sá lọ yẹn nígbà tí wọ́n máa pe pásítọ̀ wọn dé wọ́n máa dé pẹ̀lú nǹkan ni. wọn ò ní dé pẹ̀lú ọlọ́pàá pẹ̀lú owó ọ̀dọ́mọdé ọlọ́pàá kẹ. farabalẹ̀ gẹ́gẹ́ bó ń ṣe sọ pé òun wo ẹ̀wọ̀n lọ́ọ̀kan mọ́ ṣe sá lọ yẹn tó bá lọ pọlọ́pàá wá wàhálà bá ní wàhálà dé nìyẹn o. ọlọ́pàá alábi dúró dúró owó dà bàálà fẹ́ rí o ṣe. n tó ṣẹlẹ̀ nbẹ́ ni wípé wọ́n á lè pọlọ́pàá wá wọ́n máa lọ pe pásítọ̀ wọn wá ni tí pásítọ̀ wọn bá ti gbọ́ wípé àwọn ọmọ onílẹ̀ o àbáwọn kan ló wá lé wọn bí o. tó bá pe sójà tèmi kọ́. sójà owó ní owó ní ma kó wá wà ní kó sójà sójà bo sójà owó ní ma kó wá. oṣù ọ owó ní. orí yìí bàjẹ́ ẹ ṣí ẹrẹ. àbá wo wo wo wo wo kẹrin gbogbo eléyìí tí mò ń ṣe yìí tọ́lọ́pàá bá dé ẹ mọ̀ pé mo gùn ẹ ní rí mi o máa sáré bí ehoro ni o. ìrọ̀ kò sí tọ́lọ́pàá máa ṣe. ni màá sá fún. ẹ wo ojú èèyàn lẹ ń rí ojú mi ojú èèyàn ẹsẹ̀ mi ẹsẹ̀ ehoro ni o. Ah, aláàbì aláàbì èmi ò ní sáfàlọ́pàá. ẹ lọ gbọ́ ẹ̀jẹ̀ tí pásítọ̀ yìí ẹ ń ṣí èrè ó yà kò sí wèrè. jésù irú èèyàn burúkú wo wá nìyẹn. rebecca tí wọn gan bá wà ń bẹ tó bá rí ṣó gbogbo wa kò sẹ́ni tó lè dúró tí gbogbo ọ̀pọ̀ tó yẹ níbẹ̀ everybody gbé láàfin wọn fi ṣe. olúwa o oh. kí ni pásítọ̀ wa sọ báyìí. Ah, pásítọ̀ wọn náà máa fún wọn lówó tọ́bìlì náà ni. Hmm. kí ni kó wá ṣe. láì sọmọ onílẹ̀. tí wọ́n gọ́jú tó nílẹ̀ lọ àti pé bíbélì gan sọ pé ẹ jẹ́ ká fi ohun ti késàrì fún késàrì ẹ jẹ́ jẹ́ kó jẹ́ kó wọn mi ìṣù máa lọ káà lè lọ́nà ṣe tiwa. èyí olúwa o. Ah, eh, kí wá ló dé tí wò wá wá sí workers meeting. ibi tí mo lọ ni mo ti pẹ́ mo tẹ̀ jẹ́ pé pásítọ̀ gan pé mi ò ní lè wálé ni so oh. nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. àwọn jẹ́ ilé ẹ̀ ok no problem jọ oúnjẹ tó kù kí n tó lọ nǹkan ṣóṣì kù. Mm, ó sì máa kù bọ̀gbà tẹ́mi tẹ́mi ti jẹ díẹ̀ ṣá o. Ah, bẹ́ẹ̀ ti rí àwa lọ ṣiṣẹ́ olúwa ìwọ mú gbogbo oúnjẹ oko jẹ tó. jésù àgbàdúrà ah! wa. ìwọ jókòó. Ah, jésù àgbàdúrà o jésù àgbàdúrà o olúwa ló lè ṣe o. iṣẹ́ kan bẹ́ẹ̀ tó lè ṣe wà láǹfààní. iṣẹ́ ńlá bẹ́ẹ̀ ló ṣẹ́kù ní ẹ̀ṣẹ̀. iṣẹ́ yẹn ó lágbára débi pé téèyàn bá pàdé èèyàn lọ́nà tó ní oògùn bí àárọ̀ ni gbogbo oògùn tó wà lọ́wọ́ ẹ̀ máa wà wá síwájú wa ni. ṣíkùn. àwọn máa gba gbogbo oògùn ẹ̀ àti mm-hmm. ṣàgbára. bẹ́ẹ̀ ni. yẹ dáa. ó yà á jà sí. ṣùgbọ́n àwọn nǹkan tá a nílò ń sìn a nídìí obìnrin mẹ́ta Meta. wà wà ṣé kò ṣe pé a fẹ́ pa wọn mẹ́ta. irọ́ o irọ́ a pa wọn. ọ̀rọ̀ báwo ṣe máa gé ìyàwó ajá bí òṣùwọ̀n kan ṣe máa ronú débẹ̀ a pa wọn. ń bọ̀ nígbà tó sọ pé a pa wọn kò sí nǹkan kan tó máa ṣe wọn àbí. bá a láì fẹ́ rí wọn bá. ìgbà tó jẹ́ tí wọ́n á sọ obìnrin kan ṣola nílẹ̀ báyìí àwa méjì sí àbúrò tiẹ̀ tó ah. wà ní obìnrin kan ní akọ̀dẹ̀ obìnrin méjì tó kù sí ọ̀kúlà ọ̀kúlà kan. obìnrin mi báwo. ọjà ṣe náà ó ti sáwọ́ sọ. wọ́n náà ní fáwọn kò sí pátá máa fi wọ́n ṣe nígbà tá àbúrò ẹ̀ dẹ̀ ti wà lẹ́yìn kí ló kó ta wọn máa wá. sókè sókè èmi ìlọyìn mi ìlọyìn gbé bàbá mi wá máa wá fún mi. àlọ́ yẹn nù àwọn ìfàbúrò mi rẹ̀. nígbà tó ti ní kò sí irọ́ kò ní wúlò dájú ọ̀rọ̀ ló pa. tó bá ti máa dájú ọ̀rọ̀ dájú kò sí tukàn èmi ò lè ṣe oògùn tí ẹ̀mí ẹlẹ́mìí máa bọ̀ o. ó ti ní kò sí ọdún kò sí nǹkan tí mi lè ṣe láti wá agbára tó sọ yìí àmọ́ èmi ò fẹ́ ṣe oògùn o mi ò fẹ́ ṣe oògùn níbi tẹ́lẹ̀ mi ọmọ máa bọ́ lọ́wọ́ mi o jẹ́ ká lu àbúrò ẹ̀ gẹ́gẹ́ o. fi ìfẹ́ o ti rò máa wà kẹ́tì ẹ̀. àìbẹ̀rẹ̀ o àbúrò mi. tó bá jẹ́ pé a máa gorí ẹ̀ ní kó a máa bá lájọṣepọ̀ ni ìwọ nìkan ló kàn ní ṣe ìyẹn àkọ́kọ́ ṣe tí màá ṣe tó bá jẹ́ pé láì ta fẹ́ lónìí ẹ̀yẹ́ make sense. gbogbo yìí ronú gbogbo tó wà lọ́rọ̀ ọkùnrin ọ̀rọ̀ kí ni eré ìjẹta tó lọ́yún ojú lójú mi lò. gbogbo gbogbo ìyẹn kò sí nǹkan tí mi ò lè ṣe lórí ọ̀rọ̀ olóbìnrin dé àwọn mi ò lè pa wọ́n. ọ̀gbẹ́ni báwo la fẹ́ ṣẹlẹ̀ jẹ́. ẹ mo ti sọ fún yín pé màá ṣètò gbogbo ẹ̀ mo bọ̀. kò ní kọ́ tán wọ́n dá kìíní kan ápù kìíní kan wọn lọ kí ló ṣe kí ni ọ̀nà ọmọ tó kọ síbẹ̀ wọ́n ń kọ́ pé ìṣòro ó ń bọ̀ ó bọ̀ àwọn ni wọ́n sọ pé àdẹ́ẹ̀dẹ́ wọ́n lè ní ikú tó bá kojú bẹ́ẹ̀ ni wọ́n lòwe ló tún ṣé bọ́bọ́ yóò ní ka ìwé ìdíbi tó máa sọ pé ẹni gígùn ó máa ń jẹ́ fóògùn owó kó lò kó lò ta ló gùn láàrin wa ṣẹ̀bí òkè á é tó máa máa ná náà ni. àjọpọ̀ kan jẹ́ káwọ̀ ẹ̀ kílẹ̀ ohun tó sọ pé ẹ lè lò mí fún oògùn owó ẹjọ náà mi papọ̀. òun ní bọ̀ọ̀mà a ló ṣe dé bá a náà. sọ̀rọ̀ kó jẹ́ bọ́ra. kí ló rí. sọ̀rọ̀ kó jù ẹ̀ gangan bíi ehoro tó bá bá débi pé ẹni tó dúdú oníkan lò sọ̀rọ̀ kí tiẹ̀ ti bàjẹ́. wọ́ọ̀k. ẹ mo máa lọ síwèé yẹn débi ẹni tó dúdú ọlọ́run owó tí ẹ̀ bára bẹ́ẹ̀ ni pé kí owó wà lọ́wọ́ dúdú ni owó ẹ̀yọ ọmọ rẹ̀ mọ́ rẹ̀. mo ti báyé jẹ́ òòrùn dẹ̀ ti báyé mu káyé má má kóhùn mi òòrùn dẹ̀ ti báyé jẹ́ mo ti báyé jẹ́ òòrùn dẹ̀ ti báyé mu káyé má má kóhùn mi òòrùn mo dẹ̀ ti báyé jẹ mo kọlẹ̀kùn ayé ẹ̀ sí fún mi mo kọlẹ̀kùn bí àgbà ìfọ̀wọ́ mi wọ̀ mí torí pé mo ti báyé jẹ mo dẹ̀ ti báyé mu káyé má má kóhun mi ò mo dẹ̀ ti báyé jẹ mo sáré tètè mo kó mo rìn gbẹ̀rẹ̀ mo débẹ̀ ojú mi ò jojú ọmọ tó lè ṣe àgbọn mi ò jàgbọ́n ọmọ ọ̀gbẹ̀rì torí pé mo ti báyé jẹ òòrùn mo ti báyé mu káyé má má kóhun mi òòrùn mo ti báyé jẹ mo ti báyé jẹ òòrùn mo ti báyé mu káyé má má kóhun mi òòrùn mo dẹ̀ ti báyé jẹ mo ti báyé jẹ o mo dẹ̀ ti báyé mu káyé má má kó mi o mo dẹ̀ ti báyé jẹ. kò sí o bí ìgbà owó alẹ́ bí nǹkan máa dé báyà ń tì. ẹ mọ àná gangan ló yẹ kọ́ ga ti dé bọ́ wọ́n pè mí farahan lálẹ́ àná pé ọ̀hún ò lè dé mọ́ pé bọ́ wọ́n máa délé ni but mo ti ń try láti get wọn látara nọ́mbà wọn lọ. Ah, àtàárọ̀ tẹ sọ yẹn gan lèmi gan ti ń pe nọ́mbà wọn ìgbà tí mo dẹ̀ pèpè tí ò lọ mọ̀ pé bóyá wọn máa resume sí ọ́fíìsì kí n wá wò wọn. wọn ti dé bọ mo mọ̀ pé network ló máa fa tí nọ́mbà ti ràn yẹn ẹ má wọrẹ. Rebecca ṣòdè ṣùọ pé woman ìmọ̀ wá sí program wa ṣe find this ẹ dáadáa o. wọ́n máa wà àwọn no promise yẹn àti yẹn ò kì í disappoint but àmọ́ ọ̀kan tó ṣẹlẹ̀ báyìí sẹ́yìn madam ẹ because ọ̀gá mi sọ fún mi pé ẹ invite àwọn sí program church yín so tán bá ní wá wọn ní dasán máa wá. ọlọ́run ok dẹ kò sí wàhálà sori tó bá ti dé bá mi sọ fún wọn pé mo ti wá bí kán má gbàgbé wa o ó ṣe gan ni god bless you. èmi náà dẹ̀ máa bá yín ràn wọ́n létí so wọ́n wá kẹ́tẹ́kẹ́ máa ọjà kórè. sọ́sábì rẹ̀. àwa yóò máa pòkìkí rẹ títóbi lórúkọ rẹ bàbá àwa yóò máa pòkìkí rẹ títóbi lórúkọ rẹ bàbá. kábíyọ̀sí o kábíyọ̀sí bàbá kábíyọ̀sí o. Liz. ọ̀nkú ẹni tẹ́ ẹ rí yóò ṣe Liz o Rebecca lórúkọ wọn. àǹtí ẹ má bínú o ẹ jọ ṣé ìbejì ni ni. akíkúnmi èmi náà ni mi ìdẹ kì í ṣèbejì ìgbà kan ni mò ń jẹ́ Liz bọ̀ nísìn Rebecca lórúkọ mi i'm a born again Christian sórí gbogbo gbà yẹn ó ti di ohun ìgbàgbé ayé tuntun ni mò ń gbé báyìí kò ń ṣayé rárá àdáyé ìgbà yẹn mọ́ so ọlọ́run ti gbàkóso nú ayé mi Rebecca lórúkọ mi. Liz Rebecca. Oh, oh, yeah. Oh, Baby, why you shoot me? Got me first, got me first, oh, got me first, oh. It says on the list, specified. Oh, uh, sister, Pakistan, watch your name, ma? excuse me, ma, You look familiar, Altalista, Angelinda, Carolina. You look familiar, sister, sister, what your name, ma? excuse ọlọ́run yí Liz padà sí Rebecca. kò sí ẹni tí ọlọ́run ò lè yí padà ọ̀nkú ẹ̀yin náà try kẹ́ fi ayé yín fún Jésù kó lóun yí ayé yín padà kò sí ẹni tọ́lọ́run ò lè tán ìṣòro ẹ ọlọ́run ti mú wọn kó nu ayé Liz ó ti wá sọ wọ́n di Rebecca ó ti wẹ̀ wọ́n sí mímọ́ bọ̀dẹ̀ yín náà fàyè yín fún Jésù. Liz. yes. ah ìfàyè mi fún Jésù. bẹ́ẹ̀ni Liz di Rebecca. bẹ́ẹ̀ni èmi ni. tuntun ni. mo sọ bùbú yìí ni i know this guy ó rántí ọjọ́ tí mo ní a lọ ṣe clearing fún church. mo rántí mo rántí. tí mo ní àwọn gáǹgì kan wá bẹ́ẹ̀ tó ń rubbish everybody tó ń lé gbogbo wa lọ this the guy òun ló òun ló lead gbogbo àwọn boys ẹ̀ òun ló lead wọn wá. àǹtí ṣẹ̀dẹ̀ ṣúọ̀ pé bàbá akíkún mi yìí ni. òun ní ojú mi lè tan mi jẹ òun ní ṣé mo ra bẹ́ẹ̀ ni. akíkún mi mo mọ̀ ọlọ́run agbàkóso inú ayé ẹ ká máa lọ mo mọ̀ dáadáa ẹ mọ̀ rẹ. kò sàgbára tọ́dà bí ti bá mi o kò sàgbára tó dàbí tọlọ́run mi agbára tàjẹ́ gbọ́ tó wá rírì agbára tó ṣọgbọ́n tó tẹ̀rí balùwà. olùwà ẹ tó ẹ tó o ẹ tó olúwa ẹ tóbi ẹ tóbi o ẹ tóbi kò sẹ́ni tá a lè fi ṣàkàwé rẹ̀ o ẹ tóbi kò sẹ́ni tá a lè fi ṣàkàwé rẹ̀ o ẹ tóbi olúwa. tóbi lórúkọ rẹ bàbá àwa yóò máa pọ̀. ní orúkọ jésù. àmín. ní orúkọ èjì jésù. àmín. a tóbi jùlọ bá àyánu. abẹ́sì. olúwa a dúpẹ́ lọ́wọ́ yín àyìn lógo. thank you father. a dúpẹ́ pé wọ́n mú ọ jáde láyé àtàláfíà padà wọlé láyé àtàláfíà àríwá láàrin dààmú. Oh, olúwa gba nǹkan gbogbo wa. àmín jésù. a fẹ́ wá máa lọ sórí ibùsùn ní wákàtí ọ̀wọ̀ yìí olúwa jẹ́ ká sùn láyọ̀ ká jí láyọ̀. àmì jẹ́. níwájú ìwọ tó ta sámọ bàbá bí ẹni taṣọ òjọba ayé ó tún jọba ọ̀run nítorí pé irẹ́. olúwa má jà tójú dójú kú. àmín jésù. fìṣó ẹṣọ wa. àmín jésù. kásùlà ẹ̀ka jíláyọ̀. àmín jésù. láti sìn àti sí láéláé. àmín àmín àmín lórúkọ jésù. hallelujah. hallelujah. ah ah rebecca ká ló ń pè bàjẹ́ sí. mi náà mọ̀. okay. hello. hello sister rebecca. ẹ kalẹ́ sir. hello ẹ kalẹ́. ah ah kí ló dé ọkọ ẹ ti sùn ni. bẹ́ẹ̀ ni mi ti sùn mi ti sùn ẹ̀yin náà kọ́. Ah, àwọn náà ò sùn a ṣẹ̀ṣẹ̀ gbàdúrà tán la ní ká bẹ́ẹ̀dì. ok ẹ̀yin ti bíra lọ́wọ́ ok ẹ jọ ṣé mo lè rí lọ́la. ọ̀la ok tó bá dọ̀la kẹ́pẹ́ mi. ok ẹ ṣé. ok bye ó dàárọ̀. jọ àwọn wo lẹ ní kí wọ́n lọ sí new site wa tí wọ́n lọ. Ah, àwọn mẹ́ta ni sà làwọn tá yàn sista kenny sista wunmi àti broda joshua but nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta èèyàn kan péré tí ó dẹ̀ lọ ni sista wunmi. Ah, kí ló dé. ẹ wo kó má dàbí pé wọ́n máa ní gbogbo ìgbà ní ẹjọ́ tèmi máa ń pọ̀ jù bóyá mi ò lè má sọ ṣe rí gbogbo wọn tọ́yàn lọ sí site wa yẹn mi èrò bí bóyá wọn ráyè dáadáa láti lè ṣiṣẹ́ fólúwa i'm sorry to say this mo mọ̀ wọn kan dáadáa ní chọ́ọ̀chì tó yẹ pé they are ready to work for god like sister grace sister rose tó yẹ pé kò sígbà tàbá ni kò ṣiṣẹ́ wọn ready láti ṣiṣẹ́ fólúwa. praise the lord hallelujah. ewu ẹ má yẹ ká sọ̀rọ̀ ìdíjà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ bóyá ká yan àwọn ẹlòmíì tó lè bá wa ṣiṣẹ́ fọlọ́run so Emma, má bínú ṣẹgbọn thank you sir. ẹ má bínú sá kò kí n ṣe pé bóyá àwa ti ẹ̀yàn lọ síbẹ̀ kò ṣe pé bóyá ṣe olúwa ọmọ wa náà ṣe gbogbo wa náà ní ṣe olúwa òun bọ̀ bí ọ̀rọ̀ ọjọ́ yẹn ṣe jẹ́ tó fi jẹ́ pé èèyàn kan ló lọ a máa padà ṣàlàyé fún yín ẹ má ẹ̀ka jẹ́ kí yẹn mú ìyàrá wa ọlọ́run tó bọ̀ wá pàtàkì sí bíbá bí ẹ ṣe. ẹ ṣùgbọ́n ẹ wà tàbí lọ́nà lọ́nà ẹ kù sí kọ́ Sister Rebecca ẹ jọ̀ọ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀ ní program tẹ́ ń ṣe tí àwọn èèyàn fi ń sá káàkiri church. dádì kò ń ṣe pé wàhálà wà bí bẹ́ẹ̀ náà dádì mi mọ̀ bóyá ẹ rántí time kan tẹ́ travel tẹ ní ká ṣe three days program tí um, pastor sọ fún yín pé àwọn guys kan wá tán wá dá church rẹ yeah, so brother yìí náà wà nínú ara àwọn tán wá dá church rúgbà yẹn tí pastor fún wọn ní owó but wọ́n jẹ́ ẹni mímọ́ mi so ìgbà tí àwa kéde ìyìn rere Jésù lọ so ìgbà tá à ń bọ̀ a wọn ní ọ̀nà la fi polówó jésù fún ọbọ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run jẹ́ kán gbà sí wa lẹ́nu so ó ní a ṣe invite wọn pé kán wá rí yín sà ẹ má bínú. sà mm-hmm. sọ́rí ìgbà tí wọ́n bá wa sọ̀rọ̀ a rí pé nínú ọ̀rọ̀ tó sọ ṣe rí a rí pé ọ̀rọ̀ wọn yẹn nǹkan tó ń ṣe wọn ṣá is not natural. bẹ́ẹ̀ sir torí wípé mo ti gbé àwọn ìgbé ayé kan sẹ́yìn lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ ti wú àwọn ìwà tó ti pọ̀ tí inú ènìyàn dùn sí tí mo dẹ̀ mọ̀ wípé inú Ọlọ́run náà dùn sí ṣùgbọ́n ní ìgbà tí mo pàdé sista Rebecca àti sista Selina tí wọ́n bá mi sọ̀rọ̀ Ọlọ́run ojú mi bẹ̀rẹ̀ sí ní ṣí sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mi ò mọ̀ tẹ́lẹ̀ èyí ló wá jẹ́ kí wọ́n invite mi wá sínú ilé ọlọ́run lónìí. praise the lord. ẹ eh, brọ́dà ẹ jọ̀ọ́ má bínú kí ni orúkọ yín. akíkúnmi ni orúkọ mi ṣùgbọ́n orúkọ tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ mí sí ni kumari. mi gbọ́. kumari. kumari. bẹ́ẹ̀ ni sá. kumari. ok ẹ ẹ ní orúkọ mi yàtọ̀ sí yẹn mo ní sà ok àbí mo tún máa ń jẹ́ David oh, oh David so Christian home let ti jáde bẹ́ẹ̀ ni sà thank God for that thank God for that um, mo bá yín dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé Ọlọ́run là yín padà mo lè dúpẹ́ lọ́wọ́ sista Rebecca àti sista Selina. fún iṣẹ́ ìkéré ọkàn tí ẹ ṣe ẹ̀rí báyìí àwọn ọ̀run ń yọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí fún ọ̀kọ̀ọ̀kan tó ronú pìwàdà ẹ̀rí iṣẹ́ takuntakun lẹ́ ṣe iṣẹ́ tí Kristi dẹ̀ gbélé wa lọ́wọ́ ni jáde wàásù ìyìn rere náà kẹ́sì jèrè ọkàn fún Kristi òun lẹ́ ti ṣe ẹ mú dẹ́mọ̀ pé Ọlọ́run yóò san yín lẹ́san dáadáa ẹ ti ṣiṣẹ́ gidi fún Ọlọ́run Ọlọ́run yóò san yín lẹ́san rere ah, Brother David hmm. ṣe rí ìgbé ayé téèyàn bá ti gbé tẹ́lẹ̀ ó máa ń ní àwọn nǹkan kan láti ṣe ẹ rí àwọn ìgbé ayé tẹ́ ti gbé nígbà yẹn bẹ́ẹ̀ ṣe wọ church àwọn èèyàn sá ah. wọ́n sá tí wọ́n pè irú ènìyàn lẹ́sìn ṣe kí ni o lẹ́sìn jẹ́ ṣùgbọ́n nísìnyí tẹ́ ti fàyè fún Jésù àwọn ìgbésẹ̀ bíi mẹ́ta kan wà tẹ́ máa ṣe ìkíní ǹjẹ́ ti fàyè fún Jésù tọkàntọkàn ẹ dá mi lóhùn. <laughs> bẹ́ẹ̀ ni sà thank God for that ṣé wàá rí gbogbo jíjẹ mímu wíwẹ̀ whatever kẹ́ tó jáde yẹn ẹ máa kó gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ẹ máa kó wọn dànù hmm, ẹ máa kó wọn dànù ẹ máa fi tọrọ tẹ́lẹ̀ mi o ẹ máa fi kó wọn dànù ẹ sùn wọn ẹ dà wọn sódò ẹ ṣáà di pé kò sí níbi tẹ́ ẹ ti lè rí mọ́ nítorí bíbélì jẹ́ kó yá pé tí ènìyàn bá ti wà nínú Kristi ó ti di ẹ̀dá tuntun ohun àtijọ́ ó sì ti kọjá lọ kíyèsí ó di ẹ̀dá tuntun torí pé ẹ ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà yín ẹ ti di ẹ̀dá tuntun ìkẹta ni pé a máa ń láti ṣe ìpàdé àdúrà a ní láti fàdúrà jagun yẹn là ń pè ní deliverance gbogbo àwọn ègún ègún ègún ìdílé ègún ìdílé àwọn gbogbo tẹ́ ẹ ti lò èyí tó ti tó ti lè mú ègún wá sórí yín a ní láti fi àdúrà ṣẹ́gun wọn nígbà yẹn ẹ wà di ẹ̀dá tuntun ní tòótọ́ ẹ wà wà nínú Kristi ẹ̀mí ọlọ́run àwa lè wọnú yín wá àwa jọba nínú ọkàn yín ẹ̀yin náà wà ní ìgboyà ẹ̀mí wa wá balẹ̀ yín ẹ lè wàásù bí àwọn sista Rebecca àti sasalina yìí bí wọn ti ṣe ń wàásù yìí ẹ̀yin náà nígbéyà láti wàásù bẹ́ẹ̀ ẹtún wàlẹ ṣìkìnnì o ẹ lè jèrè ọkàn fún Kristi yẹn ni pé ẹ ń to ìṣúra yín síbi o sí ọ̀run tiẹ̀ lọ Kristi wà pẹ̀lú yín ojú òní tìyìn ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù Ọlọ́run agbẹngà gba ọpẹ́ wa. Amen fún ọkọ̀ tí ẹ tún gbà lónìí olú àgbà yẹn wa torí pé tó mú aṣáko padà wálé olú àgbà ọpẹ́ wa. sọ fóun. mo ti sọ wípé ẹ jẹ́ ká tọ ọ̀nà yè tí mò ń tọ̀ ń sìn kájọ máa lọ. aláwọ̀ wò ẹnu ṣíwó ló ń tọ̀ orí ẹ bàjẹ́ pọ̀rọ̀ náà yè orí ẹ yí pẹ̀lú ọ̀nà yè tó ń tọ̀ àbọ̀ máa gbóṣì tó ń bá. bọ́sẹ̀ ẹ̀dùn mi jù ní kọ́tàrí tó lọ wú kí tó tún lọ wú sẹ́pẹ́ lọ sẹ́pẹ́ lọ lọ wú. Ah, ah. wo má tún ara ẹ jẹ o o ti fi tọ́ wa lẹ́nu wò àárẹ̀ lè padà nítorí mi ò kì í ṣe dáùtù o mi ò ṣe húlígánsì o ìwọ ló fọ̀dọ̀ mi lébẹ̀ wípé ọ̀nà tó dáa ni mo jẹ bí ẹlẹ́rẹ̀ olówó wà bẹ́ẹ̀. ọ̀nà yé tèmi òun lọ̀nà yẹn o má mú èmi kúrò bẹ́ẹ̀ o tó ti yẹ ẹ sìn ohun tó wú kúrò lẹ̀ mọ nǹkan míì tó máa fún ata máa lọ rì mọ́lẹ̀ tó ti yẹ. kí ló tó wọ oògùn yẹn sórí pé o ti ṣi èrè ìwọ ló lábàá rí oògùn ìmọ́lẹ̀ fún forty one days àdẹ̀dẹ̀ bẹ́ẹ̀ àbọ̀ oògùn mọ́ àwa àdìdì ogun nítorí pé àwọn afẹ́ lọ gba ilẹ̀ ní ọ̀túnla ọ̀túnla ìwé máa gba ilẹ̀. ṣé báwo ni mo mú yín mọ̀nà yìí èmi náà mo ti sọ pé ọ̀nà tí mò ń tọ́ yìí ẹ jẹ́ ká tọ́. gọ́ọ̀tì ah! ìwọ kọ́ ìwọ kọ́ àwa náà ti mọ̀ tẹ́lẹ̀ ń ṣí eré. káàkiri tó o bá tí o máa gbá lọ́ka bẹ́ẹ̀ni èmi ọ̀la yẹn máa gbá lọ́ka bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni a máa gbá ní ọ̀ka. wo wa ibi tó o mọ̀ dé òun ló kọ́ wa dé àwa náà ti rìn jìnnà mò ń ṣú ẹni o ṣebí nítorí ọmọ olórí burúkú obìnrin tó o ṣe ìpàdé yẹn ṣé bò lè múra yín káàkiri ṣé bò ló ṣe ń kọ ẹ̀yìn sí wa òun ló ṣe sọ wípé ọ̀nà tó mú wa mọ̀ táwa fi rí owó òun ló ṣe sọ pé òun jẹ́ ká tọbẹ̀ bọ̀ listen mò ń sọ yín ni ẹni òtẹ́ tẹ́ ẹ bá lè wọ̀ tó bá fẹ́ ṣe dáadáa gbé ọmọbìnrin yẹn lọ sí indices kò sí any room tẹ́ wọ̀ bẹ́ẹ̀ kò sí anybody tó wà ní reception tí mi ò ní wọlé tí bá bù fún yín nídìí fáì bí kíní ṣe máa lẹ̀ lure títí ẹ ó máa rọ́ sínú tiẹ̀ kò yẹ ti méjì tó wà sálẹ̀ yẹn gbogbo ẹ̀ máa rọ́ síbẹ̀ ní bámú tó bá rọ síbẹ̀ bá wá ṣe sọ́jì kò ní yọ èmi ni mo sọ fún ẹ bẹ́ẹ̀. o ti mọ sọ. fún wa ní. ó dùn mọ́ ẹ. ẹ̀sán wo ni òní mu. ló mú kú. wèrè orí bẹ́ẹ̀ ni ẹ ṣe rí ni. ti mú sọ. ó ti máa fa ó ti máa fa sọmọ ọlọ́mọ mo tẹyin tẹyin. bẹ́sọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn àwọn ilé. bẹ́sọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn àwọn ilé. bọ́sibí bọ́sibí jọ. E ó ṣeré ni bọ́sibí. níbo ọ̀rẹ́ lọ́bi kọ́kọ́. jẹ́ kọ́kọ́ gbà orí ẹ bàjẹ́ ọlọ́gọ́rọ̀ bẹ̀ ṣeré fún alógún fún alógún fún alógún fún alógún fọkìrì mọ́ lógún ọ̀nà iye ọ̀nà iye. wọ́n ṣe òde rẹ̀ kí wọ́n wáyé létí gbẹ̀yìn lọ́ṣà. mi ò ṣọ́. ó ti ń lọ. yà ó ti ń bọ̀. ìṣọ́. yà ó ti ń bọ̀. bro. ẹ kújọ mẹ́ta sà. ẹ ká sùn. ẹ sà. ẹ ká sùn bro. ẹ ká sùn sà. ẹ ká sùn bro. ẹ ká sùn. ẹ jẹ́ má bínú ojú yìí ó jojú kan tí mo ti rí rí nígbà kan. abẹ́rẹ́ ni Kumari. Ah, nígbà kan nìyẹn but nísìnyí bro David ló ní kọ mi. bro David bẹ́ẹ̀ni. nice one. bẹ́ẹ̀ni. bro David bro David Kumari ṣe ó yá wèrè ni. ah ọmọ rẹ ṣé òun mú wa ṣeré ni sórí ẹ yìí ni ṣé àwọn àrùn ẹ ni. wọ́n ṣe ti gbà wẹ́ pé ìkọ̀kọ́ náà olúwa kò ní lọ láìṣẹ. mo jẹ làwọn abójá wo ni. Ah! Ah! shut up. ejò tó lóun ejò ejò tó lóun ejò ejò. wàá ṣó kí ló ń ṣí ẹ ah! ṣé wọ́n ti gbà pẹ́ di iye ìrànà ni kò ń ṣòwò ajé gbé fún ẹ rárá. ìgbà ìmọ̀ ni. ìgbà ìmọ̀ ni kí ni. bíbélì ní ìgbà ìmọ̀ yìí lolúwa ti gbójú fò dáa. gbàgbé ọ̀gbẹ́ni fọwọ́ gba ìmọ̀lẹ̀ ṣọ àwọn wà ń rú àbí òkè má wọrí má wọrí wọn rí ìgbà ìmọ̀ ni fún wa bí ẹ jẹ́ kẹ́lẹ́ náà jẹ́ gbà ìmọ̀ fáwa. Praise the Lord. Amen. Brother David. Sir. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo sì kí n kú oríire fún nǹkan tó ṣẹlẹ̀ yìí. Ohun tó múlẹ̀ dùn ni pé Ọlọ́run tá à sìn kì í ṣe Ọlọ́run ògùn. Ọlọ́run tó ń gbọ́ àdúrà ni ọlọ́run tí ò dojú àdúrà tiwa ọlọ́run tó gba gbogbo ògo ọlọ́run tí ò jẹ́ kí orúkọ rẹ̀ ó di ìsọ̀rọ̀ òdì sí nípasẹ̀ yín ṣàmàkẹ́ bí kíní ìṣẹ̀ṣẹ̀ lẹ̀ kò tí ì pẹ́ tẹ́ fàyè fún jésù tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ tí ọ̀tá yín bá ṣe bẹ́ẹ̀ tó lọ wọn á ní ẹ̀wọ̀ káníkò fàyè fún jésù bóyá ìbá ṣì wà o ṣùgbọ́n ọlọ́run ò jẹ́ kí ìyẹn ṣẹlẹ̀ ó gba gbogbo ògo ó dáàbò bò yín ó kó yín yọ nínú ewu mo wá fẹ́ kẹ́ tẹ̀síwájú kẹ́ dúró nínú Kristi kí ni mo ní ká ṣe kẹ́ dúró nínú Kristi tó bá yẹ pé nígbà tí sista Rebecca ń wàásù ìrere fún yín kẹ́ máa wí pé ó dọ̀la ó dọ̀la ó dọ̀la tírù nǹkan báyìí ṣẹlẹ̀ níbo lẹ̀ bá wà nítorí ẹ̀ ni bíbélì sọ pé ká má fi ìgbàlà wa ká má fi dá ọ̀la mo fẹ́ kẹ́ dúró nínú Kristi kẹ́ gbóná fún Jésù mo sọ fún yín ní ìgbà yìí wípé nítorí pé ẹ ò súnmọ́ Ọlọ́run tó nígbà yẹn náà ló jẹ́ kí ọ̀nkù yín kó lè wọlé sí yín lára ní gbogbo ìrìn àjò tẹ́tí rìn kọjá yẹn ṣùgbọ́n nísìnyìí ẹ ti di ẹ̀dá tuntun báyìí ẹ dúró nínú Kristi yẹn ẹ jẹ́ kí gbàgbọ́ yín rọ̀ mọ́ nítorí pé ó ṣetán láti gbà wá ó ṣetán láti ṣẹ́gun fún wa ó ṣetán láti mú wa dúró ó ṣetán láti jẹ́ kí ni kí ògùn wa kí ó bú jáde kí ká ṣe kí ni ká kàn gbẹ́kẹ̀lé ká dẹ̀ gbàgbọ́ so brother David ẹ dúró nínú Kristi ẹ dúró nínú Kristi onítọ̀hún kí o sì rí pé rere ni olúwa ṣe rí pé rere ni olúwa sìn nígbà tẹ́ tọ̀hún so ẹ má yí sẹ ẹ dúró nínú ẹ mo sì mọ̀ pé yóò ṣe àná ayé yín ojú òní tì í ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ jésù ọlọ́run á gbé yín ga pa ọ̀pọ̀ ẹ̀ wá.